يفقه قولي أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هو وزيما أعبدي ينانا عدوني أجوى الله تبارك وتعالى كما ذكر بيني كوش رمضان نور ìwọ̀lọ́ 1438 ọ̀rọ̀ ìhìjìra ìṣìdéédé parí ó ṣe léwu june ó ṣe kẹfà ìnolùmẹ́ta ìwọ̀lọ́ 2017 mìíràn alẹ́gbọ́gbá ìkàràtúwà tafsir al-qur'an Al-Baqarah aya dini meji nyome welu omonga kwa na nini yasalunaka madha yunfikun أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم آية 215 الله تبارك وتعالى إن يسألونك ماذا ينفقون كل ما أنفقت من خير ما واتوا النبي صلى الله عليه وسلم إني أو كتبك ما قوم عليه àwọn mágàtí ní ma àǹfàkùtù min khairin ọkọ̀dú kùmẹ̀nẹ́ kùmẹ̀tí ní ṣù alẹ́jọ́ mẹ̀mẹ̀lẹ̀ pẹ̀lú wàlìdẹ́yìn mẹ́pọ̀kọ́lẹ́bẹ́ ń àmà támẹ̀ méjì àbúkùmọ̀ àdọ́ àtámẹ̀ ìbílẹ̀ òun ṣàtàpà yìí àtàkìyẹ àmàmà àdọ́ àkátá méjì àmì sàábẹ̀ àwọn ọmọ níbi wá sí nínú ọ̀nà kò máa kọ́kọ́ máa bẹ́lẹ̀ ọ̀bọ́dọ̀ àti gbọ́ hadithi kàmí máa lè mẹ́ta já wa ọyọ́dún kọjọ́ wọn àbàkẹ́ gbàdú ẹ̀gbàdù ẹnẹ́ka wá túgbọ́ wá ugbò àdébì sallallahu alaihi wasallam inú onúṣọ́ ọjọ́ wẹ́ka mọ́ta ẹ àmúnẹ̀pá kútáká ẹnẹ̀ túgbẹ́ kò wọ́n àṣẹyùn yóò àmú nípa kúṣáká ẹnẹ túpẹ kùn ya ṣẹyàn mẹlẹtìlú mẹna hakun náàsì bí husni sahabati ẹnẹ túpẹ kùn àṣà alhiri ó tùlẹ̀ pa kúṣáká dáyà àmú nẹ anibi sallallahu alaihi wasallama idohun ẹnẹlẹ́yẹn ni umuk ẹni iyewẹlẹ ẹni súnmọ́ mẹ́nu obi iyewe nege anabi sallallahu alaihi wasallam ayni ummuka iyewe anabi mada biteni ne da keta ayni enege yani iyewe efi riwaya hadithu mune ayni enegde ka nabi ataiba itegogo tunu ba mele iye iye iye màdéke kà gbogbo onúgbà mẹ́lẹ̀ ìfìrìwáyà hadith pẹ̀lú nẹ̀mà ẹni onúgbà mẹ́ta wọn níbi tẹ́nẹlẹ́ta níbi nínú àmá iye ìdéke dọ́ àbí àtẹ́gbà ẹ̀dẹ̀kẹ́lẹ̀ àbí àtẹ́gbà ẹ̀dẹ̀kẹ́lẹ̀ kìdàbí wọ́n tá níbi nínú àbẹ̀kẹ́gbà ẹ̀dẹ̀kẹ́ olúkìdàbí tá níbi nínú saka nibi sallallahu alaihi wasallam ainihi abuka to ataweki ina mnunga kini ace daraja iki ne hadini ba mamu koro yume ta abeke yume le taka ta do kada ubuki yene yo hadini daraja koman yene ubo ubo mamu máa kọ ojú mẹ́ta àbẹ̀kẹ́ ńà mẹ́lẹ̀ ẹgbà ẹ̀dẹ̀kẹ́ ìlú takàtà anyádùkà yìí yẹun iyì nọ́dà ojú ọma tàtàwọn in terms of ẹ̀yàn kì ṣe mú má ń kọ́ máa nà ẹ̀yàn tí ní ti iyì ọ̀dà àtà pọ̀dà iye ilẹ̀ ha wáyé nìyí ọ̀dà àtà òun tààtẹ̀ ní iyi bàbá kàkí ní hí ìskúlù bàbá ẹ̀ máa dáa lò iye kàkí ní hí ìskúlù bàbá ẹ̀ máa dáa lò ó bẹ́ẹ̀ ń dàbí àlẹ́ ìṣúrẹ́tì nìta àrìjálù kọ̀wàmúna alẹ́ nìta ètìpa bókẹ̀lẹ̀ dójú nobilẹ̀ wẹ́kẹ̀tí nobilẹ̀ mú de kàtàkà ẹ̀ ọmọ ayé náà nga m riziki ŋɔ ma nya nea o ya te ne ali yun ya te ne kpɛ iye kpuye atsa ne ko to dɛn alahu tabaraka wa taala kì á kɔla dada ní senu ɔyɔ tse ta kì á ka hamalatu ala wahanin wọfi fi nuju

ija alụgba akọ akpọ akọ ụmụmatị n'idu je onwunye ya mọmedu ọma agbogbuyo ata amụmadụ egbele mdomata kurani eni udauhum li abaihim huwa akusatu indallah ọjọ́ akini yìí tó mẹ́bẹ̀lẹ̀ ọgbọ́jọ́ da'uhum li aba'ihim majumu mufasama yemo mabu yuda tawo yaje mawata nabi sallallahu alaihi wasallam ina ma kokko bele amma zame ni wa ne no koya tini na rukia shule arukia don gba abi ke wonne won abdu kiribi ni kiche won ni ke numuti li gidigbo jeep yele ila abdu shajo ko ile ẹ̀hùn tí òun náà ń yìn ó yí lẹ́ àbókù máa ń lo mọ́tò ilé ilé jàmájọ́ kọ́ ilé kò máa kún yín máa bẹ̀ kó máa wọ́n yín làwọn máa lẹ́kì lẹ́kì phase one àbẹ̀kí lẹ́kì phase two àbẹ̀ àkí maryland máa wọ́n yín làwọn nobulẹ́ máa rẹ̀ àmà subscribe mú. Hmm. amana na o ja ma jala le nga ka de o ma chen du en du ma chen ke chen ayo ko mam da re ami yeman iye ma temi anya ra pala iye ma temi atepe iye ma temi aliji iye ma wa pa pi ta ke le o je mo to du ma cha ba ne le ba me mu yi kuruma ma ko yi la bi ko dunia to wallahu tabaraka wa ta'ala ni ma wa te ni na ma koko bele kul ma anfaqtu min khairin ka ma ka kini oko du ku me pade en wa alheri du ku me ne ku me te ni chi umo ku me te ni umo ku ti ku me chi ku e yuru du ko e lil walide o ja ta pai o mo me cha ne ku ta ko lil walide o ja ta pai mi sahaba nabi sallallahu alaihi wasallama ama ẹ̀hùn tó kùn máa jẹ màá já tí ní nìtakùn máa ti ẹ̀hùn lẹ́sí mẹ́ lé yẹ́sì alónẹ́ka yẹ́sì alónẹ́ka kìí ikọ̀ láti máa wá tí nínú máa wá tí nínú ẹ̀bọ̀dọ́ mọ́ bá má ti tẹ́ taká takójọ́ kìdí wá ìwọ̀n yẹ́sì alónẹ́ka máa ń yá wá wal akrobin mẹ́wọ́n tẹ̀yọ̀ngá mi hùmẹ́ wal yẹtàmá pàmò máa ikú wal mẹsàkín pàmò náà bàtà wọ́bẹ̀ ní sẹ̀bí máa yẹ ní kẹun yárú kìdíjọ́ náà lẹ̀ wọ́n máa tẹ́kọ̀ alumin khairin ẹ̀hún dúkùmẹ̀ tí kì mú dẹ́gbẹ̀ yọ mẹ́kìnníjú àkúmẹ̀ tí dàhónú fa inna allah bihi alim allah ṣe nù mẹ́wọ́n lẹ́lẹ̀ كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون كتب عليكم القتال كتب عليكم القتال ogun ija mamuru ṣoṣoṣo jime wọ́húwà kúrùhùn lẹ́kùn àmẹ́mìnà kí a tí ní ọmọ ẹ̀yìn gbogbo ojú àmẹ́mìnà ju ogun ija wà sáà ń tẹ́kọ̀rọ̀hù ṣe à ẹgbẹ̀bọ̀dọ́mọ ẹ̀wọ̀n yíkà mẹ́má tí nìní wọ́húwà káyọ̀rùn lẹ́kùn yílẹ́yìn ọmọ mẹ́tùnìní wa wàá make sure ẹ na tẹ̀wé tù àmọ́ ọjọ́ àti ní jẹ́ máa kí ni hin ṣọ́ìsì ọjọ́ òun yóò tẹ̀lé pakútáká ẹ̀wọ̀n ikọ̀ ọjọ́ àtùmú ẹ̀yìn òun yóò tẹ̀lé yìí wọ́n ni ìdí ẹ̀hùn tuntun dákà mi sàábà níbi sọ́lọ́lá àlùsọ́lá máa

fẹ̀yìmá dáa lẹ́nu àníbì wo lábàgà kí nínú kìí àtsọ̀ká kí tinubu fẹ̀yìmá dà kọ́ tinubu kìí àti ni òun tinubu nírọ̀jú ibi ọjọ́ ni kìí ni náà nìtì nù ndé kìí mu dojú ìmá ni abánilẹ́ ẹ̀ àtinubu kọ́lẹ́ abọ́ sọlíláyìí alhamdu ìhàmọ́sálẹ̀ yìí nǹkan. amma annabi sallallahu alaihi wasallam ay kore ji aturka latin yani tadawu metinu goga fa inna allaha ma anzala da'un illa anzala lahu dawa yani no gadu ko yodo rogun tidi u wale jumba oyonu rogule ko aliko to dale yani kuma li ingmi gideba abake yon gideba unji kuma akini ashuni shuni ma do shi habatu sauda ma do habatul baraka so on gidai annabi sallallahu alaihi wasallam ayini ogun shi mo gadu oga fi tegi ma shi ogun ni shi ogbo ebi uku yawon ɗan kadama metinin onyon metule wasa an tuhibbu shay'an ɗan kadama mai ọwọ́ àṣẹ́rù lẹ́kùn ẹgbẹ́lẹ́ máa yùn náà mẹ́ni ẹlẹ́tí ni máa yàn kó náà ṣàgbégbó tó yà ní ọmọdébìlẹ̀ ẹgbẹ́ kàkí yà nẹ̀ ní ẹni ẹ máa tún ní àṣẹlẹ́pìlà ẹtí ni ọlẹ́ pa toru abẹ́bọ̀ alẹ́lẹ́ gbogbo máa dùn obìnrin

ihe na-ojukọọlawụ ihe maghichi kimanụ lebini icha na-enu karị enwechita ka echabaghị enwechita ka enyugbaba e e na wẹ̀yàlékè ẹ̀dẹ̀múnà ẹwọ́n lúkádá wẹ̀yàlékè ẹlẹ́kì ilẹ̀ gúrùkì ẹ̀ká lè yí mẹ́rẹ̀ kọmọ lẹ́nu ìdókò tákíwúnyí àjẹ́ ìrẹ́ adẹ́dìnára kàánú ẹ̀ṣọ́lógún lẹ́nu ẹ̀yìn àmì gbogbo gbà ẹ̀yìn àmì màgí gbà ìyédè ìdúlẹ̀ mú gbà àmẹ́àmẹ́àmẹ́ ẹ̀hùn yẹn ìwádìí yùn ìyà mú yídà ẹ̀mú jẹun ká mi ò jẹun jẹ ìyà àjẹpà rí àti ọ̀yẹ̀ mọ́ òun gbogbo oye na ba na eke ekelu baba ne mbele onye bụ ma Dama dama ọkọle pakụta ka ji ka ya wi omelu wee gba wee mmipe ele kwe akụkụ ojige wee akpa edokwa akpade abilikedo ga dị? ya omole ha nebe gbele dekwa begide ọ gbele dekwa begide hu re amaghị ike maga alkụrụ bule ni tọkọmọla anyị si a gịnị na amụ machin gị na amụ machin ya ahụ ya aha akụkọ na aka ya wee maka ọgụgụ du ahụ na gene agene wee akwụ emi wee dị ọdụ tanel a na-ewe alụ na bekee nka ya onye nwoke ije ndị adọkọla ya oke ya nwe je nwoke anya ọ ụra hikima ụkọla gị akwalụ m n'onubule ichiwa ịna-agwọ ya na enakụ ana a na-ena enali a na-eji ihe nwe na agba mgbokwumeju ịchọ na gị gị nwa mgbe elu nwa agụghara ma mee ọgana na mọta enye ya o ekwu e, e, na edom elitomo enye ya ihe ụkwụ agba e, ate ute omi ebọbọta ma ya omi omile omi takwakwakwụjaka yo zokwu nwa ka

takacha tayeni ehe ena lukede akama jaje ngidu pakucha ka budu kweti okwe ba melika migiele rida bweteme ewo ba ngeju egen ewo ba ngeju egen chidi emda no tulale ka kedimi tulale leba inalo manya china maya chichululi umwanya du kurogwe mwi takida oúnjẹ aṣẹ́wọ́ ẹ̀ oúnjẹ ṣáṣátá yìí àbẹ̀kọ́ oúnjẹ ṣáṣàpá yìí òun àyà dẹ̀yìn ilẹ̀ kò rọ́gbà ọ̀tá kí dàṣípò ilẹ̀ kó ẹ̀ ẹlákọ̀ọ́bà tó bá ló kọ́kọ́ ẹ kó ẹ̀ mẹ́ mẹ́tí ní gbọ́ já ní omi yátà mọ́lọ́dẹ̀ ní nìtẹ́rọ́gbé ìmàrà àjọ bá yàlù lẹ́yìn ẹ̀wọ̀n adùnobìlà alàgbàjába ní ìgbọ̀rọ̀ ọjọ́ kọlà níbi òun ọlá fẹ́ ṣáká agbójú ọlá fẹ́ ṣáálí ọmọ ẹ̀mẹ́lẹ̀ ọjọ́ àkíní ẹ̀ ń kàdọ́mọ́ mẹ́rin ju ilẹ̀ yòówù mẹ́rin ó kàdọ́mọ́ mẹ́rin ju ilẹ̀ àyọ̀ngá mẹ́tùlẹ̀ yìí wọ́láhù yá alẹ́mú wà ń tún láti alẹ́mú aláhùnmá àmẹ́mà يسألونك عن الشهر الحرام قتال فيه وقتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك, فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون نعم aya gidai iwa uji uche liho oju akuma jujan taka mabapa my mistake chi manya ujanja manya ene e nki sheikh madra ko turaja ngama bafanya ni mistake chi maone kwa hujulele taka makafiri mamdu cho iku ako ameka kini amabu jima musheli ho amanu kunuga kini amabu jima musheli ho ibonye mda doda osheli ho edura ba yere ame abafa amekite achwazi yo olùwàtí yẹ́sàlúnẹ̀kà máa wá tó wà níbi níní a ní ṣáàrin àrọ́mì ojú ṣe lìfọ́ kìtàlì fi àìdẹ́yà ìyànkùnmá jùjá ihun ìyànkùnmá kónà ihun ó ṣe lìfọ́ kúl ojú aká níbi ẹ̀wọ́jì ní ti kúrò àmì ẹ̀wọ́jì a máa abúrú kìtàkà òjì yìí àti ni wọ́n jẹ́ mẹ́mà wọ́sọ́dún án sẹ̀bí lìláhì ṣeun kùmẹ̀ máa jẹ́ àmúnẹ̀ tàbí ní ọjọ́ ń ikọ̀ jẹ́ àmúnẹ̀ tàbí ní ọjọ́ kẹ́ náà múnẹ̀ ọjọ́

kuma ma no dube o maka taji bale ba gomne ta ma chadini akbaru indallah yele an obe ye yudu wal fitnatu ima woje jene tan o de eche akbaru min al qatl o wa woje ne to ni pale ba mo hidu ma ba mo hidu ma oyo ma finish ni jele oyo kuji pa ma ama ma ma atene ni kọ́lá máa rúbi ayọ́ ọ̀nà agbára kà máa ń yá kí àkẹ́lẹ́ ọ̀kàtà ẹ̀kù kà máa ń yá kí àmì nínú kà máa ń yá tẹ́ òyìn nínú àmàmdà kọ́lọ́dà kọ́lọ́ ẹ̀mọ́mdà lòókùn náà mọ̀ wá wọ́n láyé zálú ọjọ́ àkíní faniyo àkíní amárùkà àdùnhìn má lè jùmọ̀ ní ọjọ́ àkíní ká níbi òbíà náà gẹ́wò wọ́n láyé zálú na yóò káàtìlù bẹ̀kẹ́ gbà kuma ni ke o badi ni mete jan kuma o ni mati ni ele lu mati ni ke o adi na baba kido ya ni pastor ka chwa ju ko ai o ya ya ko lai e. ni ni egba ka ati ya oba oba uku ke te uku ke te akanya ke te pakuchaka ama bi te do ìhá ya tẹ́ kìdínápìnì kàmẹ́jì abújú yàmúnẹ̀ pàmùtọ́ kàmẹ́jì àṣìtọ́ òwúrí

abogide ọjọ́ àkíní abúrú kọ oé ma bí ẹnẹ kàdébá mádùn ẹnẹ mìnà hana abúrú kìí mẹ́rin gbò bí ẹnẹ mẹ́dùn ẹnẹ mìnà hana ọgẹ́lẹ́gidẹ́ òjà dín ẹgbà tí gúrùlọ́pàá yá dágbò jàbí yúrùdó yẹ́lẹ̀ ibá kaduna kano bauchi jigawa àmì stíìtì kákàgidẹ́ ibá ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ma jẹ́ ẹni káàdì jàbí ẹ tábù ṣọ́ọ̀ṣì káàdì jàbí voters card ní ẹni táàmà yẹ dábà tó ṣe ẹ̀mọ́ ni màá ẹ̀fẹ́ mú ya wọ́n yá ti háyà ya alùpùpù ẹ̀mú bá yìí lẹ́jẹ̀ pàtí yára àdúrà kú ìdánwò ṣe buhari pé jonathan ayá dágò ẹgbàlẹ́ ẹ̀nẹ́kẹ́ ẹ̀má ní káàdì jàbí ni màá ama mú bàbá kó jáká ma ẹni ka ma anya atụtụ m turuka esi ha dini ma kede agụmachide egba kagide kanu mumi ndị egbe ile ga ọjọ ji abịa oge nele ma kini agenda ale ma ale ma ne ji abịa manya automatically jonathan amụgide ama obi a ịjụ amụ na ọbata ọ na-anyụ una den ụmụ ya akpa ọjọ́ orúkọ ọjọ́ wọn bọ́ọ̀bù já ta àbóyá àmádọ́ máa ti pòkílé àmádọ́ máa jà àmádọ́ máa jà àmì gọ́wọ́nà pa kójáká pàṣẹ́ntì yìí màṣínì rà ńlábọ̀ máa sété máa gbọ́kó jù sété máa gbọ́kó jù sété máa gbọ́kó jù mọ̀ ẹ̀ka ẹ̀ǹkẹ́dẹ́ ẹ̀dá ìbẹ̀kọ́ buhari wà máa kó jù dá lọ́kẹ́ kìdí ọ̀rọ̀ sí buhari sí buhari wáyé tàmí séètì mọ́nú àmẹ́kùnmẹ́gbínú tàmí séètì mọ́nú màdébé làtúnmá

gọọmenti dụ taba wa ma gọọmenti gide ya imamu ne kokola amamu ne kokolo une 50000 ne goma me imaja ka nije cho gbe lege mama mu ne 50000 ko al ka ka abajo e bodu ma ma ma ke en power End power ka ka le bubu eye ma ne bubu e gula mi na buku ma japani eliko en power ka ka gide okoma do malule ene ko ko malule e ko la mi nomba ma do atu ke tinini ma ke al ke ti ko ki wa wa one 200 200000 ono dubu de limeji ma ko nigeria ya ma do ma ko le ma ya ngo bi 300 300 lele yele ma ku ma ma lika ku ma cho yele ta je ma do jini aba jo e portal ma on 17th

iji ntc ngechi ma de te ntc yele cho si class ma de te eni eke tan cho en agro en agro iya chele ngechi ile chu bu ma chu ko chi alu uje nwa me ama jiwe amela amonka ile to bele ma de te bu ma jaka ni kuma je ma lele oko ma mda do ma wa ama taale taale ama ji akini akwe me do ma che nkom mẹ́wàá tí nìyí agago yí ẹbọ ẹnẹnẹ dúkìá wá kí a ní ká jọ pa gbégbé lẹ́lẹ́ àmá gbókó nẹni short comings àdó àmà ṣe ń gbókó nẹni ẹgọ mẹ́ta àdó àwọn akọ́yọ́ kí ìhùtọ́ ṣọgbọ́dú ọ̀là àwọn kàrò ẹ̀ náà àmá alùkàkà abáyọ̀ yìí wẹ́kẹ̀ má ẹn pàwà má ṣe dáná

inu enu neduhu bad enu ne badi na ojo te eji kafiri badi na ojo masalasi haram iko jinga mu ne daba abagini inna bu ma bu makabe o makate um bi ne tule ojo o de ade ne tu ni pali wala yazaluna yuqatilunakum ona du ma ju me ojale ama kafiri aku jabume na du eju ku eju mana ku jabume umamaja mana ku jabume ihi ibe mana ku jabume hatta yarudukum an dinikum gbogbo atẹ́gbà kò máa ń yá ahùn mẹ́kẹ̀kẹ̀ dàbìbàdì ìní mẹ́tẹ́ ìnìsẹ̀tọ́ àwọ̀ if if they are able ṣe ń kò máa níké wẹ́tọ́lá ni wọ́n máa máa níké ojí ẹ̀ lẹ̀ ìmọ̀mùdàtọ́lá ni wọ́n máa níké ojí ẹ̀ ní wọ́n mẹ́ yẹ̀rù tẹ́ dìdì mí kò máa dìínì yìí ẹnẹ dúkì mú dàbìbàdì ìní mú tẹ́ fọ̀yẹ́mù kì á lè kú wọ̀húwà káàfìrì ẹnẹ bàkì kú ìmúdi káàfìrì فأولئك إلا بيلبا حبطت أعمالهم في الدنيا والآخرة يقول وكل ما مقابل إبلي فأوجونا وأولئك أصحاب النار أبلك مما ندم هم فيها خالدون بيقول ما شيء نعم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك أولئك يرجون رحمة الله والله غفور رحيم إن الذين آمنوا والذين هاجروا أبوكما بوكما دي إيماني فبوكما دي هجرة وجاهدوا في سبيل الله كما تجهادي أو نوجو ما تجهادي يا دين وجو ulaika ela bi leba yarjuna rahmatallah ijumu yojo ma tini do wallahu ghafur allah adu lihi ma bauma obiki adu lihi ma ir rahim ya amolu ma ijumu mi يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون نعم Allah tabaraka wa ta'ala yanihi yas'alunaka anil khamri wal maisir ma wa te nini ojo olote pai jaja olote ki jaja ide wa yodo iwe tabina akoyo je ma ki se gba ni yan ba ote hotu ote rujeje pa mo te gine gine ki ma tete be fi gbele ni ma ka jo abayo e. nga ma gbado ya mu abayo yi àmọ́ tó bí ìgbẹ̀lẹ́ kò máa yín pàtí ohun máa ń náà yìí òbílẹ̀ ìtẹ́ olóyòjì kò máa káàjá abayo yìí ya tààlé yé ní ohun máa dókì náà jábẹ̀ sí àwọn tá gbado pákútákádé ohun abayo gbẹ̀kẹ́dẹ̀ kan yóò léjì mọ́mí ma ní orí yá dágẹ̀tẹ̀ ohun kó máa ní mílíọ̀nù ma ní yẹ̀ká wájú kó máa ní mílíọ̀nù wọn nugunugu yi ma tsyɔ le nyigidi gɛni yɛn aram kɛta ti nige yala le ni wọn alahu tabaraka wa taala ni maa waa tee nini maa waa tee nini anil khamri wal maisiri oji ɔla ɔtɛ kpai tsatsa maa tee nini oji ɔla ɔtɛ kpai tsatsa kúl ọjọ́ àkíní ma, fi hìmá ismun kẹbíru o lè fi kìdé fi ọtẹ́ pàí kàtàbà ìṣẹ̀ náà tàbálẹ̀ wọ́n mẹ́ náà fi olè náà amúnẹ̀ agbóra kíní ìnìkù kìdé hùn makáfìrí ẹun kékeré dó kàmáálé ọlá mábàpá màá ń jùmọ̀ náà rú tẹ́ni ni ọgẹ́lá máa pàmọ́ ẹun lólé ọlá pàkéjì yìí ma kìí mú martini kuma ya tini ni ojin ọlọ́tẹ́gidẹ́ yà ama pa àmà àmàkùnmà àṣàpà tí màá dùsọ́lá máa lú àbúkà náà mọ́ ìbúkà àgbọ̀nú ìṣẹ̀kì búkà ejú ìyàkù búkà ejú lọ́ìdá alẹ́bẹ̀ká ló ká tí ní nìgẹ́ ọtí mọ́ ha ẹ̀hùn tùgbùgbùn ọjọ́ àkíníkà ọmọ àkọ́tí mọ́ olè iya ake kuma mu ne wannan haka wa ismuhuma akbaru min naf'ihima amma wale fi ma ba unwuji fi kuma yana kwe humwile kami ko ku duka to kuma ribolu ni ibo ki yana ki wini kuma anya du yi ichedomo chachadomo wotu kuma tai chachadomo snuka kuma tale chachadomo iṣẹ́ ogboli kò máa tààlé jókù tẹ́kọ̀ọ́lẹ́ ṣáṣádọ́mù akẹrẹ̀ bí a lè dìhù kò máa káàjọlẹ́ kò máa ta ojú kọ̀mpútà ṣáṣádọ́mù àbẹ̀kíní ó nẹ̀ mọ́ ìyàmẹ́un lóòdù yán ibi múta adágo àmọ́nkè lóòdù ibi múta adágo bọ́ọ̀lù déhùn exercise book déhùn rúlà déhùn ẹ̀mùtólà déhùn chọ́ọ̀chì kò máa jẹun déhùn

imaja imaja ne enege ajen enege atine ni ni hoyo sisi na rangu ga ya na ta gwe yiwu unga yo yi yere to yere to gwo melu chi me ti bare mo ni be ga lai ni e unke e pe ko da bali e wu go. ele gidai madake je dake je ene ka je ne ki je ne ene kele ya ya je ga lai yíyẹ gabi àti èdè ma wọlé ní wíwọ wẹlẹ ìtsàlẹ wíwọ wẹlẹ wọn wẹlẹ tó tìyẹ lẹlẹ ẹni yẹ wọn yàtìrà ìkago wọn yàtìrà ìkago yàdájì èmi yẹka kanyọkun yọ mẹlú nkẹnẹ ìgbàdà alógedẹ yìí bá yàdájì èmi kìá ní five thousand naira òjì yẹka kanyọkun yọ mẹlú ẹ má méje ntáki kó ayé àmì alóba ẹnì múnẹ dàbí ẹmu múnẹ wí nìkan kí ṣèṣe èmi nìyẹn ìmọ̀kọ̀ nkúni ida na maje o oh, maje nga eneka maje wa ke wizi moto eneka abo glow babo mtn maka me ndu ma ma number edu eni ogu yo melu nga maji e, every day abaki 10 naira oyoro ko yonwa weke test ka me na joko wa win mu yima le nkwa kuja ka ga bo ma moto win ma du je no yoko mi ali maka mo ne du bo ma win yo alinuhu alinuhu ya jifi makeji yi abokan mafa ma'ayi ma'adu mashi advertisement yi ami celebrities kuma yi zumale abelawi na umaru abokan macharo ko ma kuma hafi mashi advertisement yi maya ma moto rute nile ile ma yi ama anya ka ha mụnyere ka ewu na ewu ewu na yi enwe ngwe ngwe ka ma text famu enyi onye ka ma kele ngwe win de aba mu ne ka ma ma na do ma na yi tv re e ma mu da tigeji ama ki dada ibo ma ne ke browse de mi dika ma ti be koko e mu tura ba iche ola du na taba ohun ero la te hun yi ima le ni ji amoni na wa yas'alunaka ma za yunfikuna ma wa ti nini apa ni ke boko abele ta kul kama kini menne undu kumeti ni rushili al afwa yiki boane yele me rushili en kuma ado yiki boane tika kini hi obi ku enu ka du se ko ta ke do mun sile ena se meji e ke ne yele ti we le romo yìí kìtà nẹ̀kẹ́ ẹ̀dù ẹgbẹ̀bọ̀ àrùsìkò àlàáfọ́ rẹ̀ ẹnikìdì abánilẹ̀tò nílé látàkì ní yìí ẹ̀kẹ́ ẹni wọn yóò àkàmù ṣe lè jọ gẹ́lẹ́nu kó ẹ̀kẹ́ kò tọ́ òru àdàkà ẹ̀kìdọ́ lẹ mú wọn kún wọn kó ẹ̀kẹ́ kò tọ́ lòru ìjà alẹ́ àlàáfọ́ sẹ́mkẹ́ ló kàkẹ́ ló ṣe kù yìí kì lé ẹ̀wọ̀n lẹ́sí ń ẹ̀gbọ́ àkàmìta abẹ́ bọ̀ ní kí ara kó àfẹ́ ke wuce ya butu ma ma ne yin maka yin mana zakalu mamkun yi ma buka oju ma ma ugwe mamkuta ojo amu ma ma nkola abule na aka apa ma jego ni ima ne nga ne bela jego aka na pati mi ja pati meta yo ko gwa jego ngwa kuja kai eh abịa ka a ama na okwu na ha jaa imdu ụka ejimane maka ụka ụka mana ụka ti kumane chọọ ma ti atile ma ni ki ache prejo kumane rucho na-edu mane ki ne ruche ndu unlenga anoko adiki adiki yuko gbogbo ako ne a ayo tugu gafu oku tugu ike gafu oku yi eye da ngupo ki okùnrin ẹ̀nà kókó rẹ̀ lò tó borí nígbà ẹgbà kẹ́yìn alò sí àjàká ayé ẹ̀kọ́ àjàká ayé mú ẹ̀kọ́ yàgò ẹ̀kọ́ yìí àmà àlùsà àbá níbi sọ́lá àlùsọ́lá màá nà ẹ̀ka màá nà ẹ̀ méjì tààlẹ̀ tààlẹ̀ màá ti nìkọ́ àmà àwọ̀ akọ́ bàtà nàìjà rẹ̀ ní ìjàkà nọ́kọ́ yàrá kọ́ bàtà kẹzàlìkà yùbẹ́yìn lọ́hùn lẹ́kùn àyàtìhí alẹ́ nà láwọ̀ àṣìbẹ̀yà ní àyà في الدنيا والآخرة نعم ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالقوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم نعم في الدنيا والآخرة مكتبي مياي إلا يقولون ويسألونك عن اليتامى ما واتوا نبي نيني أجي اليتامى وما يكون kúrò ká máa kí ní ìsìláhùn káyì ẹ̀yìn oṣù ńlá mọ́mọ́ ikú bá yílẹ̀hùn tọba pàkúta káàdì mẹ́sẹ̀yìn ńlá mọ́mọ́ ikú mọ́mọ́ ikú ọ̀gẹ̀jẹ̀ ayọ́ ikú yìí fèkì ọmọ ikú yìí fèkì gẹ́yà jẹ́ ló ẹ ọmọ ikú ẹ̀ẹ́dẹ̀ wẹ́ẹ́ gbọ́ 1000 naira kú ẹ̀rù lẹ́oyẹ́ wẹ́ẹ́ mẹ́dàun kẹ́ yọ ikú ọlọ ẹ̀yìn pa yìí iye amásẹ̀tì orúdú kèmúdù ẹ̀bá arzikì dúgidé ìwẹ̀ pakúṣaká máa ta inìkẹ́ lásẹ̀tì lẹ́lẹ̀ ọmọ ìkúlẹ̀ orúmù ẹ̀là ẹ̀nù ìkẹ́dẹ̀ pẹ́lẹ̀ ìzẹ̀lẹ́ẹ̀dẹ̀ ẹ̀ẹ́tọ̀ ìhà nígbẹ̀lẹ́dẹ̀ ayé ẹ̀gẹ́gẹ́gẹ́ 45,000 naira ìwé ọmọ ìkú rẹ̀ wẹ́ àyá gbùdú ìkúlù ẹnìkẹ́ gbùdú ìkúlù rẹ̀ ẹ̀lẹ́gbó ọmọ ìkú ìkìsí ríl ọmọ ìkú ọ̀gẹ̀ta mẹ́tàtẹ̀kùn ọmọ ìkú èkì ọmọ ìkú wọ́n yá òun ẹkún lójú ọlọ́mà rẹ̀ jẹ́ yìí ọmọ ìpínlẹ̀ tí ọkùn ma gbé ṣáà ìwọ̀n alẹ́ tún ẹgẹ máa dẹ́rùn ilé yìí ìyàkú jòdòdó ìyàgbọ̀n ìyàkú jòdòdó 350 naira inú àtá ní ànọmọdán ìyàkú jọ 350 ìwé ẹkẹ 100 naira 150 wele wanya gburu ọma ikwo gị ilẹ̀ ya nwe chatekọ ọma ikwo oyi afụma chatekọ ọma ikwo mgbe m da ama ọma ikwo ole kume chatekọ m mete ya na ọma ikwo ya ọgacha toro kume chatekọ m islahu lewum khair wani tukọli tuhum shan nkume nwe ma na kọ ọma ikwo ba ama ma na kọ wuni ma ikwo ya nkata ahụ tọnọ ya na ihe ihe onu takwa emu mgbe agwụkwụrụ yawe emuduchi ọma ẹ̀wọ́gbà awókòrò ìyàwó ẹmúrúsọ ọmá ẹ̀hùn tó ń ṣàkídà má ẹgbẹ́ pàfẹ́rẹ́ àgbàdé ẹ̀kọ́ òun ọjọ́ akẹ́tọ̀ mẹ́ra àwọn ti ṣabánilẹ́bà fẹ̀yìfẹ̀wánukún fìdí fẹ̀yìfẹ̀wánukún tó àmọ́ máa ń mẹ́fẹ̀ tí rọ́mọ̀ nkume ti lẹ́yìn ẹ̀nẹ́nu ṣẹ̀hùnkùnmẹ́

ohun yàrá ọdún yìí tẹ́wọ̀ yóò kọ́ àbọ̀ mi ń wù abọ́ méjìlẹ̀ máa gbójú ní òun lè lè kì yá ní ìyẹ̀ká yóò yẹ dún yáwẹ̀ náà dé gẹ̀ẹ́dẹ̀ ilẹ̀ òye wẹ́kú pàbẹ́ pàkújá kánú wẹ́ náà sọjà bí ẹlẹ́tẹ̀wò daily contribution 3000 ọkọ̀ ẹ̀lẹ́kọ́ ọjọ́ àti ní ẹnẹ́kẹ́ agbẹ̀hún bí ọjọ́ ti mọ́ ìyàmẹ́nẹ́kẹ́ anáwọ́ṣe wàlọ̀ṣá aláhùlẹ̀ àánẹ́tẹ̀kù yọ́rọ̀jú ijú bá ìmárọ̀ ọjọ́ aláhù

ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون ọ̀yà àti túgbẹ̀kùn máa ń ní mọ́yọ́ àti

ọya ka a choda abịa ka ije kpa ya ma ode ka a gwọteke ebe ha ka a gwọteke kwukọrọ ka a gwọta adụ ha chọọchị mesiba gbakọta ka ala ngwụ kwuru ọmọ ẹgbà gị anya adụ na ịda sokoro ebe a okoro gaba dị achideke ijo ọya du ka anya ọgba ịwa ka anya ọgba ode ọya du ka agwọ ọrụ ga na-enye achịm ẹgbà mẹ̀kẹ̀rúbì ẹgbà ìmọ̀ máa dúnrẹ́ nẹ́kà mọ́ ní lílílílí ha ilẹ̀ mọ́jídà rẹ̀ ìgbẹ̀lẹ̀ tó mẹ́yí gbódú ọjọ́ ní inú ọmọ adúgbẹ̀lẹ́ ẹnẹgbẹ̀ẹ́ ẹnu ọkọ́ òmùntẹ̀ wá ẹ̀lá yóò ní ìgbà yìí ọyà kì awọ́ ka àdùhá aduago ko ko kwaji bo adamu ne oja kuma no ya bale wala tankihu al mushrikati hatta yu'minna awrime taka ma ne ka kini o abu aba me akutu la ba yu we ku yo ye abe ato ye ni de ama ka akíyànsẹ̀ wọ́n yíwọ̀ ẹlẹ́gẹ̀ ní kámẹ́ ìlú ilẹ̀pẹ́ ẹ àyíkú ń tó ti yẹ́ ní àyẹnu àyẹnu ọmọ akẹ́dẹ́ àmẹ́má ti ń tàkọ́ àmánìkíṣà ìrìtánù àrùmáyá ti lè ṣínú gbẹnẹkùmáyá ló kí àtúntò wọn á fi

ono blɛ kume nya neba khairu min mushrikatin onyo me tunu bla cheboli walau ajabatkum idha ba turukunu blɛ la kya su mauto nya na du no blɛ gele wala tunkihu al mushrikina amma kuma anama ba anama chu do ne kalenu hatta yu'minu bi ka ba ka chu do ne telele ho kimi man du kuno blɛ kin no ne kala kya chu de wala abdu mu'minun adu onekele kidi imani ko joba khairun unwa ngonyo min mushrikin tonekele ki achudeli walau a'jabakum onekele ta kana chume utoki yukumene irume yukumene yachuto ulaika yad'una ila an-nar abe kidai ba amma tuna ma adunu mu kyale su amma to da yanya wa mane o kwauna ma da to wallahu yad'u ila aljanna allah ya adumu kuma ya to na aljanna wal maghfirati bi idni suluki ngoda do ba mume ba izini un kichojo wa yubayyinu ayatihi lin-nasi allah wa ashi bayani aya ngame amune ya ashi bayani aya ngame amune la'allahum yatadhakkarun turki je kama da kuma nake nare ya kuwa lin ki aka aiki na wa yas'alunaka 'anil mahiyy qul huwa adan fa'tazilun nisaa fil mahiyy ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فآتوهن من حيث أمركم الله فإذا تطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين إن الله يحب التوابين ويحب المتطهرين wa yas'alunaka 'anil mahim inini kiti ma zani bi ni ka jana patuda inini nini nini olola kiti ma zani bi ya yi de kwa do ma du ma watini ni gugu al mahim en kuma do mahim shi ma'ana ya lu le pai ubu ke bi e bi haila ko abeka kunu gunu bi haila yedun ke ka ìhà mi máa ná méjìlẹ̀ àlejò òun ṣe máa tè nínú ojí ẹ̀dì haila abẹ́kakí ní ugbó kẹ̀dì haila kú rí ábí tó gbẹ̀kùn máa ti kó ń dá kóòlù mọ́jú kàkí ní húwà àdá ẹ̀dì ẹlẹ́kì wà ní ṣe ẹ̀dì ẹ̀fì adùhù lẹ́lẹ̀ ṣe wà ní ṣe ó kẹ̀dì ẹládùhù lẹ̀gbálẹ̀ bẹ̀kọ́mọ́lẹ́gbọ́n ṣe ṣe wá. tudale fati zulu nisaa memona moya medu tinyo ungi ene kuma do akini hamad bin salama e bi riwaya kuma ba ma inhi fa'tazilu nisaa ay fa'taz fa'tazilu farja memona ogbongo biledu tinyo ta chunu gunu gunu no bile medo na tinyo ni tudu anabi sallallahu alaihi wasallam aini isna'u kulla shay'in illa nikah oya me di haila me kun ti ni ki seun du me ti ni ki ti ati me ti ni ki lawoja te kete me ti ni ki ti atogale bola me ama nikah ikete mama ti ni kilu le al idkhalu shay'un fi shay'in idkhalu shay'a fi shay'in aisha radiyallahu ta'ala anha yeni unga di haila ni bega kini oya unke ko jima ku yoyo kiu unga ko jima ku yoyo abe ko bi tiu ya ìṣe nù ọlá òṣè kàmàṣá ṣe àmìnà sára ìyàṣe nù ọlá òṣè kàmàṣá ṣe ẹwọlẹ́ ṣe ohun màá tá níbi nínú ọ̀là jẹ́rẹ́ bin malik bá yé mí yahudu ọ̀ yé máa jíne ti haila bá má jẹun kó nǹkan máa ti kó ohun yé ohun máa olódùn bí yé ohun máa tẹ́ ṣamṣam àmìnà oye ma don nga ma kwa ni to yinya nga ale no gbolu ya ni yahudu yi ma ma wa ya no bukuru de le wa ya chani hayala ma wa ya wa me wa mo ko bu ya ma e ti pata ni duju yi abe gide ama tebe tebe ma ada ti ko ya le ama kwa ni yinya aba ma le no o ma tani bi nini annabi sallallahu alaihi wasallam ayni fa tazilu nisaa memo na ono belado tinyo ama enga ugo ke bi adu le medo na tinyo chonu gonu gonu me da mun ame ko jeje hu me je me mo mi dama ma ko me le o ja te ko me mu da da ti ko me da da anabi sallallahu ya kara ma kara bule iye na mọ ya mẹ dé haila amẹpẹlẹ kẹdà tó yá àtàmẹtẹm dàtà sí pẹlẹ ní àmà bódúkùmà dọmọ ndé kì mú dóò nẹ agbápakẹ náà kẹlẹ nìtí ọ̀làkà níbi kalẹ̀ ẹ̀mọ yíò inú wà láà takọrọ bú hùn náà mẹ́mẹ́rú máa náà nẹ̀dánù àtàyà fàhùrù fẹ́ fẹ̀yídá tàtàhàrù náà máa fẹ́ fàtùhùn náà min mgbe akara buma lụọ na ogbokoju akụmeli akara buma kụlache ile jima ọ na-agbokoju akụmeli karabuma ọ na-alemeli karabuma ụzọ gbama inna allah yuhibbu tawabin allah aniju abu kuma chamen ama tituba wa yuhibbu almutafakkirin ya anu niju abu kuma na نساؤكم حرث لكم فأتوا حرثكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنهم ملاقون واتقوا الله واتقوا الله واعلموا أنكم ملاقون وبشر المؤمنين نساؤكم أمويامي حرث لكم أكما شمومي فأتوا حرثكم مجينك وكملي أن شئتم أنا كرمي منك وكلالي أنك تي تراكينه أمي يهود إجينا الله ولا ما جاء كتانه ìṣe ní ọlọ́run lagunmọ̀ àti àkàtánì máa ní ní ìtùpẹ̀kù ní kí yẹ wọ́n yà ń kí kòbìrú ẹ̀gbàdó kòǹkún àti jìmá yìí ṣẹun kọ yẹ àmúbi parú ẹ wọ ẹ̀gbàkú ẹfẹ́ láti jìmá yìí ọmọ adókè ayádúmú ẹ ẹ̀yìn ẹ̀mú kí ni ẹ̀ láyà ọ̀làgídẹ́ ẹ̀kùn máa káyí ó ń àmà bàpá átánìbì nínú àti ní yẹun yíyàn ṣe ń kó nẹ̀kọ́ yà ńlá dàjí kí jẹ́ wọ́n yà ń kí kò bí rónú wọn ọjọ́ máa yà dọ̀rọ̀ ẹ̀tẹ̀ ìnìkùn máa átánìbì dẹ̀ ń àlẹ́ sọ́dá sọ́dá máa mú ìdó máa kí ni tọ́ àmọ́ yà mẹ́ bá oko màchi mẹ́ṣí ni kí tẹ́nà àwọn mẹ́ ànàṣì ètò lọ́nà ìkìrò lẹ́yù وقدموا لأنفسكم إيا نانكم مردو a لامي إنانكم مردو بانغو لامي ما كونك لالك هذا تكويا هون ما كونك لالك هذا تكويا هون إيكي بوبو kamune mama nile mojo kade yau yiki bobo yiki bayani ile anfusikum ewu kọla iná adúwá kò méjì tákọ̀mẹ́dà sí pàmọ́ ìyàmẹ́ tó dé ìbílí ìṣàánú pé kọ́la àmọ́ ìyàtẹ́hun kọ́kọ́ má ṣàdùwá ya àbúkẹ́lẹ̀ kúsẹ̀ má màdùwá kìdẹ́ bẹ́ẹ̀bọ̀ àmọ́ má tàrí àti ní gbàdùwá ka láti ní káàkàjì mẹ́sàlájì amálùkúdà má káàdùwá بسم الله اللهم الشيطان وجنب الشيطان ما رزقتنا adwa ka nabi akini ni enya da ti ko ya wa ewu ti ta ke da ti bo ni wa taqullah etu ko jo wa alamu ma ma annakum mulaquhu ka ti ja me ko jo allah wa anya de wa bashiril mu'minin dinabare dahu na bu kuma din imani na ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم ولا تجعلوا الله عرضة لأيمانكم مكنا دوجو الله قونا مكنا دوجو الله كمدوجو قونا

sayyiduna abubakar siddiq radiyallahu ta'ala anhu abubakar siddiq radiyallahu ta'ala anhu to de o mada gide ro ali kuma ka gide o shalile o mi won no gule na ro ake ejo ko yi o mi won no gule e ma oya ni Allah akbar abo dunia ba ola du tu ma lulu ma ola ro yune ba ma ola ro yune adini aba kwa mudu mwa kini imdo ma ye aba kwa ma ro ro yuba enu ni ju kwene lega kini ije chale zannu bil mu'minina khayra men ni ju onyo ma ola ma ola ma ye aba kwa ka ereun eun erengele sakene kim ki wane mi aba me aji harre ngola me le ngola i me re ngola me me re ngola me ki kai ndal ku nge me le ba em da ci ko kila dini e je ta e a confirm takele ya ti to be ki bi ya le to ko ni e je tu pa ya ngene le ti aba ka je tu pa ya la ba le le ka le o ne ma li gbogbo ma bi wa enegide kuma li ugbo kuma abihwa ugbo kuma akụkọrọ enela abihwa ya akụkọrọ ụmụ ma li akpa aka ọmọle akpale kuma li ọmọ ma chini ruo chini ruo adọjọgide okwu wa ji na wa onye a chini ọlọgọ e on kamero roju nga kunga nganyu jiwa aya kukolo te wa do to mo aya ja nti aya ja nti aya ja te aja se o ke ja kana ona yubu e ja alu e ja kukolo abeke ja kukolo ne dine da ke te wula o nte ngene le lai abi ahe nwụta ụlọ onwe niile yonwe adọkwa ọma adọkwa onye ya ma adọkwa nụ O tere na oji anwụ igwere nwi ọdịga ka akwụkwọrọ rẹ ya bi hụ ya na ya jila na nọba jomala amụkodo ẹnna na

àbí ìṣẹ̀lẹ̀ àbẹ́ àjùmíà ti balẹ̀ bẹ́ fi ilẹ̀ ya mánéjà rí ẹ̀yẹ rẹ̀ gẹ́gẹ́ ẹ̀yìn kẹ́rẹ́ bá wẹ́gbẹ̀ ògbé ẹ̀yìn kẹ́rẹ́ ẹ̀ ń kórí hmm. ẹ̀yìn kẹ́rẹ́ bá ọ̀bàtà ní àbùtọ̀ bàtà ń wòye wọ́n àjàkà ní òjẹun ló ọgbọ́n àbúgbì ka mọ̀ kí ní kàwàlá wọn aláàkùbọ́rù kí o kà máa kàyẹ́ lẹ́yìn ẹ̀yà amẹ́lẹ́rù túbì lè e kàyẹ́ lẹ́ ẹ̀kẹ́ ní amẹ́kọ́ òjì báyìí wà amẹ́yẹ́lẹ́ ti gẹ́lẹ́ ohun ẹ̀dù hàálù ẹ̀dẹ̀mú ní amẹ́ e ti wá yìí e ma ọgẹ́lẹ́ e pàẹ́ sí

aisha waya nabi sallallahu alaihi wasallam ulu bile chaka kwa bege ajoko aisha mu yoko ile are aisha awa are aisha o ma ni aisha e oko yeme aisha ya buta bu sheme ola kaka gide abi achola e ni kidi mani ko

na buta buke ali ƙura'ani ya e gbogbo agba inu ẹni yíò kó nọ mẹ́mẹ́lẹ̀ màjí akàyún ẹni kí akọ̀lagidẹ́ ìkì dẹ̀lílọ̀ lagidẹ́ ìkì abdullahi bin ubeyi bin saluli, Abuja munafiki ìwọ̀lá ìkàdó abíyáyà amúnẹ agbọ́gẹ́lẹ́ màṣíníkà amúnẹ gbọ́gẹ́lẹ́ màṣíníkà màṣíní gbọ́rọ̀ lama wà agbọ́kànú mi omi agbọ́kànú ẹ̀ turuka itace na gidi imani kojo ungola ma ne banyo e ba kola gide wa titi ani bi sallallahu alaihi wasallam ki dola mu iba kunu kunu ga ni bi gida din yo ngere mamo ya mamo wa laika mu yo wego ọgbọ́n ga mẹ́ka amẹ́ka kí ní aka mẹ́kúkú gúdá wẹ́nàrí àpẹ baka mẹ́kúkú gúdá nẹ̀bàká ìṣẹ́ mú òbí bá àìṣẹ́ ma òbí pẹ́ẹ́ owó kẹ́ ma òbí lẹ́ bọ́ọ̀lẹ́ àdúgbébì àwá tákẹ̀lẹ́ náyẹ̀lá kẹrẹ̀bẹ́lẹ́ bókà mẹ́lẹ́ àmẹ́lẹ́ tí ó àmẹ́ àkàlà kẹ́rẹ́gẹ́rẹ́ alagide anibi sallallahu alaihi wasallam akinu ọla ń wọ ya gẹ ọla kọ Aisha, àìsá onugbonu ga àìsá ya Iya agwa níbi wà níbi wà ó yẹ òrùka ń dàdé mọ́ rẹ̀ àìsá kó tẹ yẹ wà ara kó anibi anibi nigi chola kama kai nigi chola lewa du sigeskia ni biyonga du sigeskia nu ama wewe wewe kwa mainga na kwa ndu babe kwa kwa yabo kwa kwa mida mm wewe to moda ingoda baba baba ngo chanero la kun ngo muja kali do ini ne dukuma yakanato yiga du iba inji ẹ̀dọ̀má gbàgẹ̀dúró ola ime nìgbà yóò tàbálẹ̀ àánú nga ọgẹ́lẹ́ ń àdá àgà yọ yóò ọ̀la dúkà na nìkí nìrọ̀ tàbálẹ̀ àgbọ́ ọgẹ́lẹ́ ń àgbà ẹ̀ àti gbódúgbòdù má na náà oyí kù má kàlẹ̀ oyẹ́lẹ́ alụ àwọ̀ yóò àgbà ẹ̀ ẹnẹ̀kẹ́ aló tẹ̀tẹ̀ òun yá na ẹnẹ̀ lẹ́jàkà ní ń ọrẹ́ ẹnẹ̀kẹ́ ayé yẹ kàkí ni alùkìrẹ ọgẹ́lẹ́ ń ìdójú sí dùn yé kà mú nà kàlẹ́ ẹ̀ ń àwọ̀ yóò àmà àìsà rẹ̀ dẹ́ aláwọ̀ ìjẹtẹni kò máa kọ̀ lọ́bẹ̀lẹ̀ yìí lè kọjá akéjúrú tó máa mú yẹ ọjọ́ máa yà dọ̀rọ̀ púpọ̀ yá lè wá ní ṣúrẹ́tì núù ọjọ́ máa yà dọ̀rọ̀ púpọ̀ yá lè á ní àmá yá yá ya yá kìdíkì kọ̀lá lógbó ọjọ́ ọ̀làǹwẹ̀ gbáà àmá àpapọ̀ máa gbọ́ kẹ̀dọ̀ máa gbà yìí màkójà adúmọ̀ màálà lè ọjọ́ ẹ̀hùn yẹwà gbọ̀rọ̀ ẹ̀kẹ́kẹ́ mama ma ya ni mi tete ko mi yum ma tale yo ak ni laula in sami'tumu zanna al mu'minuna bi anfusihim khairan egba kama ba pa gbola e ha yo ta kama manu ni bi o memele kola man imda mu de no goy are un ta kama make ka ale wala ni mẹ́wàlá pa mẹ́wàlá ń gbọ́ iye tẹ dúnkìkì má lẹ̀gì tẹ yìí efe paruka ngene na yaru paruka luki he ayala je ki agi kije ta lele e ki je je no je ta lele e ki je jaba je ta e ki je tu baba ne ame gbegbe le tan kumemaka kini hadha buhtanun adhim ulu manyidu ezga kumemaka alen ọlagide amune ro gbogbogbogbogbogbogbogbo ọma kìdí fọwọ́ sẹ́yìdù náà abubakar siddiq rẹ̀dọ́lá ta'ala nù adú kìdí wọ̀ ẹ̀hùn kì á dẹ ohun jẹ kì á gá ọlá kì á domi ń mọ kì á mọ́ tàkó rẹ̀ kàkà ìṣẹ́ yọkọ̀ alùpùpù máa ń ohun díhẹ̀ náà kì á dùkọ̀ ògbó. abọ́jọ́ máa dọ̀rọ̀ ni àná ọkọ̀ ẹnà mẹ́wọ́n tí nẹ̀nà ìyálẹ̀ wọ́n kẹfà àbìlá ìṣẹ̀hìdá mẹ́tẹ́ nà ìyálẹ̀ kọjọ́ ìyálẹ̀ gbà ìyálẹ̀ tapàkì ní tọ́lá ìjáfẹ́ yóò ló ọmọ àmúnẹ̀ pàkúṣákámi àmà pàdó pàkúṣákámi àjẹ́ aba ma kpado kuma jẹ pakusaka ma ke aisha ọla ń fẹmẹ sẹni abakar yẹn ni wúlọ tẹsí ọmọ kẹdẹ ọrí mi ìṣòmí adùnmù ẹgbẹ adùnmù ẹwọn takù ẹwọn yẹnyà kọlà lẹyìn bára.

ngai gai wallahi tallahi ngome tuku ngai gai bogo ko yo ina nduke e chita ka ko na olo aba pele o mai leli ka mutata ko ya aya ka kili gudu ko ai yasalunaka ku eh, eh, eh, an an shar al harami qital to gele ne o ju ni ho ma ju jai hun ama pa kanibi sallallahu alaihi wasallam ko ìmọ́tàkàdá dúnú ní ẹni gbàdá ń ẹni síkìṣẹ́ onú àmátàkà ọmọ ẹbẹ̀ tàkàdá gidé ibi ẹbì ló ẹgbà tàkà ọmọ ọmọtàkàdá dúwá yẹ nìyí mẹ́lẹ̀gúdá túbá báyìí kú mẹ́nyá jùjá alùkùnmẹ́ ẹlẹ́gúdá lò kàńgá bó ẹ fọ́sì man ẹnẹ kì á dàbí kí mú dà ẹnẹ kì má dàbí ní kì yẹ kì ya kàrá bó ìbégi adàbí mú dàbí bégi àjẹ́ lè bọ́ nǹkan máa pẹ̀rẹ̀ àti kàkí ni oṣù rẹ́jẹ̀ òǹbọ̀ náà àmàmà iná dára sí ọ̀wọ́ gbà ohun màá lè parí ẹni kàmà palẹ̀ táwọn máa kàwọn máa kí ni oṣù kàdé òun ilé ìlẹ̀gá mú oṣù rẹ́jẹ̀ mẹ́rùn ibu ọ̀dánù nípa ọ̀lẹ́gẹ̀dẹ̀ igbóyígẹ̀dẹ̀ àmàpàgbóyígẹ̀dẹ̀ jẹ́ mẹ́ àwùjá náà arab gàbá ama apakamɛ akamɛ atsuwaji ɔlatsiaro harami ee oṣù sáàrọ̀ ara mi yíyàn kò máa kó ní hun oṣù èlèhọ̀ máa jùjọ ẹ̀hún ta máa pàkà mẹ́rin ní yíta lálẹ́ àmẹ́hùn nẹ̀pá oṣù oṣù rẹ́jẹ̀bù mẹ́rùn a máa pàlẹ́ ohun nẹ̀pá oṣù rẹ́jẹ̀bù mẹ́rùn ọkẹ̀ tí máa lẹ̀kẹ́ yámú nẹ̀mú mákàdùn gbódúgbódú kamú nẹni ohun ma kọ̀ lálẹ́ ẹ̀nà màdọ́wà kí ni abdullahi bin jahashi ìdí àbúkà kọ̀lá ma ọ̀ nálẹ́ àmì sàábẹ̀ kàtòrò ká máa bókù máa yọ ẹgbògùn sẹ́kọ̀ọ́ ma máa ń bókù máa lè tún ní tákọ̀ ní ẹni àádọ́ náà olóòjòjì ohun déhùn ìṣẹ́lẹ̀kẹ̀ ẹgbà dúkùmà ọ̀la kàgúnyà bàbá ìyàwó abẹ́ni àkágbè yóò ní àmàtí ní bá ma pa ánà ma bọ́ àtẹ abọ́ ọ̀gánẹ̀ abọ́ àtẹ ma bọ́ ọ̀gánẹ̀ yìí gbogboma aro jípa kó ṣáká ẹ̀yà conference gbogboma ma yọ́gbọ́gboma agini town hall gbogboma ayọ́ yìí fún àmápàmọ̀ ní aro town hall ní ma dẹ̀ ń àwọn máa fún ẹ̀nà àdúwà kí ní mí tí kàmí méjì ama kaziro na yo na yi ru ma roji yo omo e wa ya ko la mo eni ama ama mi ti ne ni le ka ko ohun ja kele abdullah ibn rawaha ka on dudu won na le kuma du pa ko kide ami commander ogun yin ohun gun won de ama kele e bazame na nibi kola ma ni ma kola kin yo تعدون قتلا في الحرام عظيمة وأعظم منه لو يرى رشد راشد سدودكم عما يقول محمد لألا يرى لله في البيت ساجد فإن وإن عيرتمونا بقتله وأرجف بالإسلام باغ وحاسد يعني عمبا one nga ma one ho ka nga ma kwa o ye me o one ka ho ma kwa e unga me gidei unga me agoda bana akini agboju ole ju kwa kuja ka nga ma chi gboru gboru gweli ama pa chai ama pa chai ungile ma gumi nga me ni sududukum amma yaqulu muhammadun ukola nebi ki aka ka me na mu ne boze ha wa kufurun bihi ame anwo je ku me di imani kola nebi ni wallahu ra'in wa shahid ojo do mali ya do ma ya kene ijali ona kamiana manebadini tele wa ikhrajukum min masjidillahi ahlahu li'alla yura lillahi fil bayti sajid ameana munebi masalashite ametini kumelile neduki adu arọghị rọkụ ya dị o ili ụdị gbọọrọ bụkma nita siri bụ nkezi aya aka ti okwu anyị memda bito nwe menye alị ọ oh. ameni ole dị kọ yọmọ gbọọrọ uyi a bụkma alị tiki ọla ma arụta ko ya ma ma akpa ya ame ya kaba na ka abubakar ọ̀lẹ́kùn jẹ́gidẹ́ o lẹ́tù kékeré tí kíkà ìkédẹ́ o yẹni wọ láyò ẹ̀dẹ̀wọ́n ma lẹ́yẹn ìtù ego ẹgbọ́ àbẹ̀gẹ́gọ́n o ọ mẹ́rẹ̀ máa kò olúbí adúgidẹ́ ẹ̀kọ́ àwọn ọdẹ̀wọ́n yẹ wọ́n dé ẹ̀nẹ̀kì àwọn kọmẹ́ ọjọ́ ẹni ẹ́ àti ní gbọ́rọ̀ gbẹ̀rẹ̀ lẹ́nu wala taj'alu allaha urdatan li aymanikum ene ke we ma de le ole ki ni gedun edun ka mebon edun gebon we ma tini de unune ye ntun wa du gebon we ma tini chituru agbade amun ntun wa du gebon urdatan li aymanikum atabaru wa tattaku wa tuslu bainan nas kọ́lá èèyàn dúgbò ẹ má tẹ́lẹ̀ ṣe ní ọjọ́ ó bá dọ́kọ́ náírà mi bá tatọ́ ẹ̀gẹ̀ ẹbọgọ́pọ̀ ọjọ́ ó náà yẹ àbálẹ̀ iye ohun yàmí gẹ̀ ẹbọgọ́pọ̀ ọjọ́ òye omi bá ọjọ́ ẹ̀wẹ̀dùn gẹ́bọ̀gẹ́ لا يؤاخذكم الله لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن ولكن يؤاخذكم بما كتبت قلوبكم والله غفور حليم لا يؤاخذكم الله باللغو في أيمانكم أبا يلغوكم يقول أجوا مما

e wallahi haka ne eh wallahi ɗan jẹlẹ bọ́ gidọ́ ma ba gẹ̀rẹ̀ ẹni ilẹ̀ àkàkẹ́ ìdẹ́ ìrìn mítà ẹ̀hànági wallahi tó ẹni ilẹ̀ kì máa máa wọlá yìí ìyọ ọgẹ́ni lọ́jọ́ àkóhun máa mú ọgẹ́ni lẹ́ ẹbí ilẹ̀ mú tí lè kalẹ̀ gbogbo yóò ákìdùkùn bí máa ẹ̀hùn kẹsẹ̀bẹ́ سورة الأحزاب الله تعالى إنه لا يؤاخذكم ليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم ọjọ́ àkéèkè ẹ̀dọ̀mẹ́ wọnú gágágágá ilẹ̀ wọn jẹ́ mú máa mọ́ jíun tòtò dálẹ̀ ẹbọ̀ yẹ ìkùnlẹ̀ míì ní tákì gọ́ ìyàálẹ̀ òun fi eyi suratul ma'ida ọyọ kàwọn ọyọ duwal kuma tẹgbọn tuli o yẹn yi dun ɔɔ amuna yẹn ne mẹwa abẹ kuku yi la abe abe ka yẹn ne mẹwa ọla abẹ kaadu yi tɔnɔ abẹ akaliji mẹta yi dzi ɛnkɔyɔ ɛnkɛtsitakɔyɔ kidɛ takɛtɛbɔ etunɔmɔ sɛnkɔmɛ ɛdɔkpa bi yɛ ne ke diɛbɔ kakó ŋɛba ŋɛba tsali yi rɛ ɔla kakɔɛ lɛ nu.

ma ológun bàbẹ́ kẹ̀dọ̀ ẹbọ́ ẹ̀alẹ́jì mẹ́ta yìí ẹ̀kí ni yọ́n alẹ́kẹ̀lẹ́ ẹ̀dọ́mù ẹ̀kì yẹ́ ọjọ́ dọ̀la alẹ́jì yọ́n torí kàmù kí dẹ̀bọ̀ sí à torí kí nìkù nìkù páká yàwọ́nyẹ́bọ̀ ẹ̀lẹ́kọ́ tọ́ òkójún aláwọ̀yẹ́nihin wọ́láhù ọkúrún bá halim ìyàwọ́n للذين يؤلون للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم أي أجري يا كلا وجيهم كما دعاكني الإله أو يا كي أشبتني ọdọ yọm do akuma kuma di punishment ni punishment lẹsi ehe alẹ wọ ọka na ma ahi wọ ọka lẹ hadin ilẹ ma do akini ila e hadin islam tọ research ṣẹdu yọ lagide yọnyọ ọna nga yasi bẹya ni kii imi nga dọ katule kade aye gide nga kwa lojin ọna subhanakallah naam wa alaikum salam wa rahmatullah alaikum salam wa rahmatullah agbọ́gẹ̀ hmm. náà